بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó kọ́ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú التفسير في القرآن الأكمل في لغة في وطنية أولين سورة الجمعة آية إليك لمن ساك لنا ọlọ́wọ́ bá ní يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا ká pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìbẹ̀rẹ̀ níbi ẹ̀dùnkọ̀ láti nìyẹn omi ìjọba tí a bá pe ìrun níjọ́ jímà torí àti lọ kírun fàtàáwò ìlà àdìkìrìlà ẹ̀yára láti lọ bí tí wọ́n ṣe rántí ọlọ́run wàdárò lùbẹ́yìn ẹ fi rírà kádà ẹ̀fí ilẹ̀ torí ẹ ti lọ jẹ́ ipò ọlọ́run ọba. nínú àwọn tí a ṣàlàyé lánàá ni pé ọ̀rọ̀ náà tó ní ìdààmú ìdíyà kọ̀dà lóòdìyà tí a bá pèpè nígbà tí almunadi ẹni tó ń pe ìpè náà ó ní almuazzi ẹni tó ń pè rọ́gbàdérò yìí nígbà tó bá ti sọ pé ayé àlọ́ sọ̀rẹ́ à lásìkò gẹ́gẹ́ ó ti di ọ̀ràn àyàn fún gbogbo ènìyàn pátá wọ́n fi gbogbo tí wọ́n bá ń ṣe lẹ̀ láti lọ dáhùn ìpè tí wọ́n pè. ṣùgbọ́n ayé àlọ́ sọ̀rẹ́ yìí wọ́n tàlẹ́ lánàá pé níbi pípèrún ẹlẹ́ẹ̀kejì lóòjọ́ dímà lẹ́yìn ìgbà tí ìmọ̀ ń bá jókòó lórí mímbà yìí ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo ẹni ọba gbọ́ láti fi gbogbo tí ń bá ń ṣe ń lẹ̀ láti lọ dáhùn. bákan náà ohun tí agbàlérò pẹ̀lú àmìdá òní àdáàn èyí pé ipò òun gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láyé ìbùnú pé wáyé ìlànà àbẹ́yìntùn bí ìlà sọ̀láàkì اتخذوها هدوا ولعبا nígbà tẹ́ ẹ bá ń pè wọn ẹ ń pèpè tí àwọn èèyàn wá kírun ẹ rí àwọn kòkòrí tí wọn ọba ọlọ́run ọba gbọ́ wọ́n máa fi ìró pípé yìí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n á sọ di nǹkan eré tó ànídà tí wọ́n sọ̀rọ̀ báyìí ó ní àdáyé bákan náà ni wọ́n ní súnà ní sọ̀tọ́nà tó ní إذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم tí àsìkò òun bá tó kí ẹnìkan nínú yín kó dìde láti pèrò lánàá a sọ pé ìtumọ̀ al-adhan ó ní ìkéde ó ní ìkéde al-ilam ká kéde orí káwọn èèyàn ni wọ́n lè mọ nǹkan kan tí a fẹ́ sọ fún wọn. gẹ́gẹ́ bí ọlọ́run sọ ní nínú àkùrán tó ní وآذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر ìkéde láti ọ̀dọ̀ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn ní ọjọ́ hajj al èyí ni pé ọjọ́ àràfá bákan náà aṣọ pé àdáyé ni wọ́n wà nínú kòsòsíyà al'umma nabi sallallahu alaihi wa sallam torí lẹ́yìn al-islam kò sí gọ̀ọ́mí ìtàn tó máa ń pèrò gẹ́gẹ́ bí a lánàá ni pé àwọn yahood àwọn máa ń pọn èrè ni àwọn nàṣọ́rọ́ àwọn máa ń lu agogo ni tòun tá a máa fi dá mùsùlùmí mà ó ní èrò bákan náà ọ̀rọ̀ náà tó ní min yawmi al-jumu'ah min yawmi al-jumu'ah ay min salati yawmi al-jumu'ah tó bá pè irun fún irun jọ jimá a sọ̀rọ̀ pé ìgbà wo ni àti lẹ́tọ̀ọ́ àti ní ṣẹ̀ríà ká máa pè irun apá kan nínú àwọn àbá wọ́n sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí pèrún láti mọ́ta ọlọ́run ti ṣe ní ṣẹ̀ríà fún àwọn àlùmọ̀ mùsùlùmí ní ọjọ́ tí ọlọ́run mú àlẹ́bí sọlọ́mọ́ àwọn àríwọ̀sánná tó ń lọ ìrìn àjò láti mọ́ta lọ sí bẹ́ńkì mọ́tì àti bẹ́ńkì mọ́tì lọ sí sánmà méje nínú àwọn àṣà àròkọ wa lórí eléyìí ọ̀rọ̀ Abdullahi ọmọ Abbas àti ọ̀rọ̀ Sayyidina Ali wọ́n ní anáwó ṣúríà máa sọ̀rọ̀ pípé irun pípé wọ́n ti ṣẹ̀ríà rẹ̀ pẹ̀lú papọ̀ mọ́ irun ni a sì ṣe o ní ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ni gbogbo àwọn àṣà àrùkọ wa pé gbogbo wọn wọn ò jọjú wọn ò múnádóko ọ̀rọ̀ tí ó múnádóko ní ẹ̀ náà ni pé ní Madina ni a ti ṣe tẹ̀sírì al-adhan àṣẹ lẹ́yìn ìgbà tí àwọn mùsùlùmí ṣe ìjírá láti Mọ́kà wá sí Madina bẹ́ẹ̀ náà ni a sọ pé àwọn àdìsí wa ó pọ̀ tó wà nù sahihul Bukhari àti Muslim tó ń fún wa ní ìròyìn bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí pèrò nínú rẹ̀ ó ní ọ̀rọ̀ Abdullahi ọmọ ọmọ tó wà ní Bukhari àti Muslim. ولكان المسلمون حين قدموا المدينة يجتمعون فيتحينون الصلاة إذا هو مسلمين إذا تودي مدينة wọ́n máa ń pé jọ ni wọ́n wà á dá ìrun tí wọ́n tún kì wọ́n dàyẹ̀ rí wàlẹ́ ìsàyò lẹ́bi bí i àhàdùn kò sẹ́ni tí ó pèpè ńgbà náà pàtàkẹ́lẹ́mù yóò lọ sí ìdáàlìkà lọ́jọ́ kan wọ́n á jókòó wọ́n jíròrò wọ́n á mú ẹnu ba ọ̀rọ̀ bá àti ó kẹrùn lápá wọ́n pé ó yẹ kó jẹ́ pé á máa pèpè tí àsìkò yóò bá tó pé n'i ya masu kí á máa fi pera wa lọ síbi ọ̀rọ̀ àwọn kẹdámọ̀ na pé wọ́n máa ṣe bí na nàkárá ti ń ṣe káwọn náà máa laago àwọn kẹdámọ̀ rẹ̀ wọ́n máa fọ́n fèrè na Yahudi máa ti ń ṣe ṣùgbọ́n lọ́dọ̀ a máa fẹ́ yapa pẹ̀lú àwọn yahuda àti nasara omi sayidina umar lọ́wọ́ sọ pé èyí ti fẹ́ ní rẹ̀ nìkan tí ó gbóhùn sókè tí ó lọ pèsè ní alẹ́sà sálọ̀bá ni ìwọ́ bilal ìdè lọ pèsè bá àti jẹun bákan náà ó tó wá nínú hadith wípé ọ̀pọ̀ nínú àwọn sàhábí òní wọn lálàá bí àti pẹ̀lú. tó ẹni ó lálàyé ẹ̀lẹ́kọ̀ọ́ àtọ́nà àwọn àkùnfin tó ló ti lá ń gan gan bẹ́ẹ̀ náà ní kan kọ́bí láì wọ́n máa pèrò pẹ̀lú ẹ̀. bákan náà ọ̀rọ̀ náà tó ní fásitì إلى ذكر الله قطعوا فين الأمر يعني في السني nínú usul fiqh gbogbo ibi tí àtẹ́rà ti wá ń tá apàtẹ rẹ̀ nínú ó ti fi ọ̀ràn rẹ̀ kábòsẹ̀. ìdí nu sọ́nà ti sọ pé al-amru yaqtadi al-wujub àṣẹ pípa ó máa ń fa kí ń tá apàtẹ lé lórí pé ọ̀ràn èèyàn ní ṣe. àyàfi tá a bá rí nǹkan míì ní tá a gbọ́yé nínú ìtumọ̀ àbí ẹ̀rí mi tó fi hàn pé kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n fọ́sáwò níbí ọ̀ràn yẹn kọ́. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ yíyára tó ní ayára kì í ṣe pé ká máa sáré lọ síbi ọ̀run ẹni pé gbogbo tá à bá ń ṣe ká fi í lọ dáhùn èpè náà tí a bá ti máa lọ sí mọ́ṣáláṣí ká lọ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìfarabalẹ̀ títí a fi dé mọ́ṣáláṣí. ohun tí wọ́n gbà lérò pẹ̀lú tọ́sítàù èyí ni pé ká má fi falẹ̀ láti dáhùn ìpè tí ọlọ́run pè wá. ìdínú tí ó fi wá nu sunna nabi muhammad sallallahu alayhi wa sallam tó ní ìdá òfin mati sọ̀dáàtú فلا تأتوها وأنتم تسعون ولكن توها وأنتم تمشون tí wọ́n bá pè wọn ẹ má wà síbi ìrún kẹ́ ẹ máa sáré ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ síbi ìrún ẹ rìn lọ ní pẹ̀lú ìfarabalẹ̀ wà alaykum as-sakinah tí ara yóò balẹ̀ nígbà tẹ́ máa ń lọ síbi ìrún náà. fama adraktum fasallu wa ma fatakum fa atimmu. ohun tẹ́ ẹ bá bá níbi ìrún náà ẹ fi èyí tó bá lè kọjá yín ẹ̀sán padà lẹ́yìn ìgbà wọn bá sálámà tán. sọ àdìsí lórí eléyìí náà ó pọ̀. قتادة رحمه الله قل بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم إذ سمع ذنبه رجال فلما صلى قال ما شأنكم قالوا استعجلنا إلى الصلاة قال فلا تفعلوا قل nígbà tí wọ́n pèrò dáwà pẹ̀lú àlẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àwa rí pé àwọn olùsòwò tó ń kó ọjà wọlé láti ìlú òkèèrè wọ́n ti dé làwa yára àpárí lọ sí mọ́sálásí torí àti tètè kírun ní àwọn asáré jáde ṣàkánná ní ọwọ́ àti wọlé rẹ̀ pé èyí ti fẹ́ ìsáré o. wọ́n á ní afẹ́tẹ̀kẹ̀ kírun ni òní àlẹ́fà sọ́lẹ̀ ní ọlọ́wà tó pé padà tẹ́fà ní ọlọ́sẹ̀ lẹ́nu ìbá àtẹ́yìntì mùsùlùmí àtẹ́ bá fẹ́ wá síbi ìrún fàálẹ́kùn ìsẹ̀kìnà àwọn fàálẹ́kùn ìsẹ̀kìnà ẹ wá pẹ̀lú ìfarabalẹ̀ sọmọ àdúrọ́tún àtọ̀nù ìtẹ́ bá bá ẹ̀kì wọ́n máa bá dẹ́kun fàákì lò èyí tó bá kù ní ohun ẹ̀kí lẹ́yìn àwọn bá kálámà. ọlọ́ni dáríkà khayrun lakum in kuntum ta'lamun dáríkùn khayrun lakum in kuntum ta'lamun. eléyìí ló fi lóore jù fún kẹ bá mẹ́rin. èyí ni pé ìyára àti fífi gbogbo ń tẹ̀yìn bá ń ṣe é lẹ̀ lọ síbi ìrún jímà olólóore jù ìbáyẹ́fẹ́ àgbàní olóore jù ká fi àsìkò lẹ̀ ká máa fi tà ká máa fi rà ká máa fi wá àǹfààní ilé ayé torí pé àǹfààní ilé ayé ló máa ń tẹ̀lé èyí tí kì í tán òun náà ní sọ̀rọ̀ ó ní àǹfààní tí kì í tán tí ó máa bẹ̀ lọ ṣùgbọ́n àǹfààní ilé ayé yóò padà wáyé ẹ̀mí àbí kó tán àbí ẹni tó rí àǹfààní tó ń náà tán kó fa àǹfààní náà sílẹ̀. ṣùgbọ́n yìí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run olólóore jù tí ẹ bá mọ̀ tó bá jẹ́ pé onímọ̀ ní ọgbẹ̀gbẹ̀ làkúnwá. Thank you. from. lẹ́yìn náà ọlọ́run wá ṣe iṣẹ́ àti títà ríà ó ṣe lẹ́kọ̀ọ́ fún wa lẹ́yìn bàtà bá kí òun tán gbogbo ẹni ọba wù kọ́kọ́ká sílé ayé láti lọ wá jíjẹ àti mímu àti àǹfààní tọ́lọ̀ ti torí ilẹ̀ tọ́lọ̀ wa ní. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فإذا قضيت الصلاة نبكي وبكرك فانتشروا في الأرض اتفقى أولي العلم وابتغوا من فضل الله كانوا ووليون وبعثي كاري واذكروا الله كثيرا níbi tẹ́ bá ń ti ń wá orí ọlọ́run ọ̀hún tẹ́ ń ti ń tà tẹ́ ń ti rẹ̀ àbíbi tẹ́ bá ti ń ṣiṣẹ́ ẹ máa rántí ọlọ́run ẹ kọ̀ǹtínú láti máa rántí ọlọ́run lọ́nà tó pọ̀ làálọ̀kùn tó pẹ̀lú torí tẹ́ bá lè jèrè tẹ́ lè torí rẹ̀ àfáà onímìyẹ́sà oní fáyidà sẹ̀míǹtìmù kúkúbà nígbà tẹ́ bá gbọ́ kúkúbà tí ìmáàmù ṣe wà àdéhùtùmù kọ̀dà tẹ́ẹ̀sì kírun fàǹtẹ́ṣìrù fìlà ẹ̀fọ́ká lọ sórí lẹ́yìn واطلبوا من رزق الله بسعيكم ẹlọ wá rìsìkì ọlọ́run pẹ̀lú wíkí sọ́kàtẹ̀ واذكروا الله كثيرا في جميع أحوالكم ní gbogbo àsìkò àti ní gbogbo ààyè ẹ máa rántí ọlọ́run ní ìrántí tọ́pọ̀ la'allakum tafuzuna bi khayri dunya wal akhirah bóyá ẹ jèrè pẹ̀lú oore ilé ayé àti tọ̀run tí ẹ bá bẹ́ẹ̀. àyà yìí ó fi hàn pé ẹ̀sìn Islam ẹ̀sìn tí kò le koko pẹ́ẹ̀pẹ́ ẹ̀ ni lásìkò tí abilọ́rọ̀ ẹ̀yà fún yín fẹ́ẹ́ fi tẹ́lẹ̀ omi àti lọ kírun ṣùgbọ́n tí a bá ti kírun tán ẹ̀fọ́ ká torí ilẹ̀ kólúkúlùkù kọlọ̀ wájú àti mímu ní ọ̀nà tí ọlọ́run gbà tí ọlọ́run yọ̀dá sí. ẹ wá èrè ẹ wá owó ẹ wá rìdìkì ẹ wá ọlá ọlọ́run tó kó sórí ayé. bákan náà àwọn afáàní fàǹtẹ́ṣirù tọ́lọ̀ bá bí níbi òun náà sílẹ̀ láàmùrù tó ó sì yẹ kọjá pé wájú ni èrìkìṣà rèé ṣùgbọ́n wọ́n lè rárá o kìí ṣe wájú eléyìí àtẹ́tọ́lọ̀ ìpàndí fún ìbá àrẹ onípẹ́ ni wọ́n bá wù onípẹ́ ó lẹ́tọ̀ọ́ lẹ́yìn ìgbà ìbá kí ọ̀rọ̀ tán ó ń sálẹ̀kù ọ̀nà padà sí ìfẹ́ rẹ̀ so kéèyàn mọ̀ wò pé ọjọ́ Jímọ̀ ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ìsinmi àwọn a kiri yó rárá o ọ̀wọ́ bàtà ní kó fi sẹ́lẹ̀ ní kú àti àti lọ kírun ṣùgbọ́n tí wọ́n bá ti kírun tó ń bá ti fọ́ àjà sí ìtẹ̀ so ẹni ọba níṣẹ́ tí ó ṣe kọ́ lọ ṣe ẹni ọba lọ́jà tí ó rà kọ́ rà ẹni ọba ní èsì ọ̀sà kọ́ lọ ẹni tí ọ̀bà wa ní kò sí aburú ó lè jókòó sí mọ́sílájú tó máa ṣe àgbà kò sáburú ó lè lọ sí àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn nǹkan míì tó bá wù láti lọ ṣe torí pé àti kó fẹ́ àwọn èèyàn ó yàtọ̀ síra wọn kìí ṣe gbogbo èèyàn ní ṣiṣẹ́ lásìkò jimá. bákan náà ohun tí ááyà yìí tó gbà lérò ó ní pé láti ta àwọn èèyàn jí wípé wọ́n ní àsìkò tó pọ̀ yàtọ̀ sí àsìkò òun tí wọ́n lè fi wá ìdìbò tó wá kí wá ló dé ní òun nílé ṣe àsìkò òun yẹn lẹ̀ láti lọ kírun lọ láti kírun tán tó ń tún padà síbi ohun tí wọ́n wá ní jíjẹ àti mímu àti àǹfààní ayé torí pé ohun tí ọlọ́run ṣe fún èrò bá ilẹ̀ kò ní kò kò ní ṣokùnfà kọ́lọ́run ọmọ ṣe mọ́ ọlọ́run ṣe náà ni torí ìdí èyí tí wọ́n bá ti pèrò kó fi gbogbo tí wọ́n bá ń ṣe é lẹ̀ láti lọ dáhùn èrò kíkí. واذكروا الله كثيرا لعلكم تفلحون ẹ̀rántí ọlọ́run ní ìrántí tó pọ̀ torí kẹ́ bá ẹ lè jèrè ilé ayé àti tọ̀run ẹ má gbàgbé ọlọ́run lásìkò tẹ́ bá ń ṣiṣẹ́ ẹ má gbàgbé ọlọ́run lájúgbò tẹ́ ń bá ń tà ẹ sì má gbàgbé rẹ̀ lájúgbò tẹ́ ń bá ń rà ẹ rántí ọlọ́run ní gbogbo ààyè ní gbogbo àsìkò ní ìrántí tó pọ̀ torí pé àìsàdá kúlù ìsàdá fi tẹ̀sílì máa yẹ̀sà àmọ̀kọ̀ bí òun ò ṣe eléyìí fi hàn pé ó tọrọ bàmẹ́ẹ̀sùn èrè ńlá ni téèyàn ó fi síwájú ohun tó jẹ́ nǹkan ilé ayé tí máa tán. so ẹ̀kọ́ bá wòye sí àyà yìí yóò rí pé ó ń ṣe ètò tó nùkùnmí àti pé kọ́ máa gbé nǹkan yẹ̀wò ní kí nǹkan bá pé méjì òun ló dura wọn lọ kéèyàn kọ́kọ́ ṣe ń tọ́jú aham síwájú mohim ohun tó tóbi jù tó ṣe pàtàkì jù síwájú ohun tó ṣe pàtàkì jù. sọ ẹlòmíì yóò fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ yóò lọ máa ṣe nǹkan ní ìdíje ìdí ọ̀rọ̀ rẹ̀. gẹ́gẹ́ bí ẹni tí ò ní sùn tí ó máa ṣe kìyàmù lẹ́yìn tí ó máa kéwú. wọ́n wà sùn lásìkò àṣùbà wọ́n àti kí wọn àṣùbà àtà òní jí kí wọ́n láǹfààní èso ṣe ní gbogbo alẹ́ torí pé èsì ń gbogbo alẹ́ yìí ló lò yìí sọ̀rọ̀ ẹ̀yà ni èyí tọ́jú fi aham mú yẹn lẹ̀ òun ṣe mohim lásìkò tí ó wa ṣe ká ní ìgbéyẹ̀wò lórí gbogbo tí a bá ṣe èwo ló tóbi jù èwo ló ṣe pàtàkì jù. irú ẹ̀ òun ló jẹ́ kó jẹ́ pé oríṣiríṣi àwọn ìnákúnà irun tí ọrẹ kúrin ẹni irú ẹ̀ kó bá wa ẹni tí èyí ṣe pàtàkì. á mú ní pàtàkì bí ìgbà tó ń pé jọ́ gbélé àlùkò àmọ̀ tó. kéèyàn láti lọ sí Sókótó kí ní lọ pé orí pẹ́ẹ́lì kan gbèrè àwọn kí ló ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ láti lọ sí Sókótó kọ́ fẹ́ lọ ìgbéyàwó kí ni ń ń bẹ̀ nǹkan wà ẹni tí kì wọ́n wá jẹ́rìí. ìjẹ́rìí yìí kódà èèyàn mẹ́ta ti tó kódà gan èèyàn méjì tó tí wá ní èdè tó wáyé pé wọ́n wá pa dandan kí ni wọn mọ́tò lọ sí kókó tó torí pé nìkan tó yàwó ẹni tí ń ṣe ìyàwó náà tí lè yọ ọ̀dà wa yọ ọmọ bí ló fi ọ̀wá sí ìyàwó òun ẹ̀ẹ̀mọ́ yọ ìrìn tí ó rìn ẹ̀ẹ̀mọ́ ewu tó wà lójú ọ̀nà tí gbogbo èèyàn ló tọ́ kéèyàn ti torí ìyàwó lọ. tó gbogbo owó àwọn ọ̀sán báyìí ká mọ ìtọ́jẹ́mù yìí àti àhám kéèyàn kọ́kọ́ fi tó ṣe pàtàkì jù. kò sí nǹkan kan nípa pé mo lọ síbi ìyàwó ntí mo lọ síbi ìyàwó mo lọ jẹ́ ìyá fẹ́ mi. ẹlẹ́rìí lásán ni mí wípé lóòótọ́ lóòótọ́ lágbájá o ó gbéyàwó pẹ̀lú lágbájá ó sì ti tán kò sí ní tó tún kù mọ́. ìdí inú tó jẹ́ pé àwọn sọ̀hábì àlẹ́bí sallallahu alaihi wasallam láwọn tó súnmọ́ pàápàá yóò gbéyàwó àlẹ́bí ó sì mọ̀ àti tó bá rí àmì lára wọn tí a kí ló dé tí mo rí àlùmíìsì lára ìgbà náà ni wọ́n á fẹ́ ìfẹ́ yára sùn lọ́la mo gbé ìyàwó mi àlẹ́bí òbí mi lọ sí òun ti sọ fún mi kó bí inú torí pé kọ̀sọ̀ kí ni nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan àwọn mẹ́rin mẹ́ta márùn-ún wọ́n lè ṣe gbogbo ní àríkà ṣe àyà yìí ìtọ́ka ni lọ síbi àwọn nǹkan méjì aláàkọ́kọ́ مراقبة الله في أعمال الدنيا kéèyàn sọ ìwọ̀n ọlọ́run ní gbogbo nǹkan kéèyàn bá ń ṣe ń lé ayé. حتى لا يطغى عليهم حبها فما جدي ان تنسى اللي عليه ìfẹ́ nǹkan náà yóò wá ju ìfẹ́ tó ní sọ́nà wọn bá lọ. ìfẹ́ pé ká kójọ ìfẹ́ ọ̀nà láti kójọ kódà bó fẹ́ ọ̀nà haram yóò tóbi tí báyà rẹ̀ ju ọ̀nà ti ọlọ́run ọba lọ. ìdí ni oṣù ọlọ́run ti kó wa níta ni wípé tí wọ́n bá ti pè é ẹtì ń tẹ̀ bá ń ti lẹ̀ ẹ lọ kí o ń tẹ́ sílẹ̀ ẹ tẹ́ ẹ bá padà wá yóò jẹ́ ṣíṣe òfin tí ó mú. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé nínú ká lọ sọ ìwọ ọlọ́run èrè ń bẹ ń bẹ tó pọ̀ bẹ́ẹ̀ náà ni ìkóyọ kúrò níbi ewu ilé ayé àtijọ́ bẹ́ẹ̀ àtẹ̀yámà ó ń bẹ ń bẹ. ẹ ìkóyọ ilé ayé torí pé mímú ọ̀rọ̀ síbi láyà oṣù fi wọ̀ sí kí wọ́n lè wọ́n sùn. ولا بغير سلعة بأخرى ẹdín bá ń wo ìwọ náà lórí gbogbo tí ń bá ń ṣe lóṣùlọ àgbáyé tó sì rántí pé ọlọ́run orí òun alákọ̀ọ́kọ́ kò ní yẹn nìkan kan jẹ kò ní ṣe fíṣù ẹlẹ́ẹ̀kejì kò ní dín oṣù rọ̀ torí gbọ́dọ̀ ọ̀pọ̀lọ̀ lórí òun ẹlẹ́ẹ̀kẹta kò ní parọ́ níbi tí wọ́n bá ti ń ṣòwò wọ́n ní wọ́n sì fún náà ní iye báyìí fún òògùn náà. bẹ́ẹ̀ ni kò ní búra lórí irọ́ lórí tọ́fẹ́tà tọ́bá tàdéhùn kò ní iye àdéhùn àǹfààní tí ń bẹ́ ń bi kéèyàn ọmọ wo ìwọ ọlọ́run lórí gbogbo ojú máa ṣe nìyẹn. so tí àwọn èèyàn bá ti mọ irú wàyí mọ èèyàn kò sẹ́ni tí ò ní fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ̀ torí pé wọ́n ní mọ̀ámọ́là rẹ̀ dáa kì í parọ́ kì í yẹ̀yẹ̀ fẹ́ kì í ṣe báyìí. Sọ̀rọ̀ wá di pé ìròyìn táwọn èèyàn ọmọ ọ̀rùn ń pa rẹ̀ ìròyìn tó dáa ni. Sọ ìròyìn tó ìròyìn pa rẹ̀ yẹn yóò tún máa ṣe àlékún ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti àrùbìtì rẹ̀ tí ọlọ́run tó ṣe fún ní ayé ṣùgbọ́n ìkóyọ ọjọ́ gbẹ̀dẹ̀ àkẹyàmà ó ní pé yóò jèrè ìyọnu ọlọ́run ọba ọlọ́ni wàrìdùwánú mìíràn lọ́ọ̀nì akbar ìyọnu látọ̀dọ̀ ọlọ́run ọba ló tóbi gbogbo ẹni ọlọ́run bá ti yọnu sí i kò ní jẹ́ yà pẹ́ẹ́pẹ́. bákan náà yóò tún jèrè láti wọ àìjẹ́ náà ọlọ́run ọba èyí tí akéré lọ fún odò odò tó ń sàn lábẹ́ rẹ̀ lórí pé ẹ̀sán tó tóbi jù lọ òní ọlọ́run fún wà ní ìmọ̀ ẹ̀sán ọ̀làwọn ìlú wọ́n máa dájú ní ẹ̀sẹ̀ ẹni tí ń bá ń ṣiṣẹ́ tí ó ń wo ìwọ ọlọ́run lórí ẹ̀. sọ ara yìí ó fi hàn pé kì í ṣe aburú ni kí mùsùlùmí kó máa ṣiṣẹ́ láti wá láti kó ọ̀rọ̀ jọ ṣùgbọ́n kó ṣe pẹ̀lú ẹ̀tọ́ kó ṣe lọ́nà àkànáàrì kó sì má gbàgbé ara rẹ̀ sínú ẹ̀ kó máa wo ìwọ̀n ọlọ́run nípa nígbà tó bá ń ṣe. wọ́n gba ọ̀rọ̀ kan láti àwọn ìbùdó mẹ́rin ọlọ́run ọ̀tún yọnu sí i dàbí àlẹ́ sọ̀rọ̀ máa wà lọ́wọ́ sọ́jọ́ mi nígbà tó bá kí òun bímọ tán tó bá dúró ní ẹnu mọ́síláṣí tí ó jáde lọ yóò wá gbọ́wọ́ sókè lọ pàdúrà wípé Allahumma ajabtu da'watak ìwọ náà oníkì ń jẹ́ ìpè rẹ̀ mọ̀ jẹ́ wọ̀sán lẹ́yìn tùfàrí ìbọ̀tà èyí tó ṣe lọ́rọ̀ èèyàn lé ìròyìn oṣù kíkí wọn tẹ̀sọ́ọ̀tù kàmá àbọ̀tà nìyí. mo ti fẹ́ lọ sórí ilé ayé ní ìsìn gẹ́gẹ́ bí oṣù kamilato rẹ̀ fọ̀rọ̀dúnkù ní ṣe fún mi láti di ọ̀la rẹ̀ wà á ń ta rọ̀dù pé wọ́n bá rẹ̀ ló lóore jù irú báyìí gbogbo tí ọlọ́run sọ nípa wíwájú náà gbogbo ẹ̀ ló onídá abá tí wọ́n bá ti pẹ̀pẹ̀ ká dárò mo sì ti dárò mo sì ti kírun tó oníká wá kí wíwá jáde sórí ayé láti máa wá jíjẹ àti mímu mo fẹ́ jáde tó gẹ́gẹ́ bó ṣe pa mí láti mo wá ń fọ̀rọ̀ áríjìkì rẹ àti ọlá rẹ èyí tó lóore jùlọ báyìí ni àwọn sàádé àlẹ́bí sallallahu alaihi wa sallam ni wọ́n ti wà gbogbo àlámà ẹni ẹ̀ pátá ó kodà sí ọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo ẹni ọlọ́run bá sì dúró tì kò sí aburú kan tó lè kàn. náà ọlọ́run ni wọ́n yí bá rọ àwọn tìjárọ̀ tẹ̀lé àwọn olùrànlọ́wọ́ fọ́dún ilé ìhà wàtàrà sí ìtàkọ́ ìmọ̀. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين قال لي وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قال لي أولوني لمي في من يجيب لك ودادا حديث إما شريع الله في kò sí مدادا kò tó wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú lásìkò tí èrò bá ti tó tí wọ́n fi ti wá sí mọ́tíláṣí tó ń ṣe púpà lọ. àbí tó ṣe ẹ̀rí nǹkan eré ìlú àti àwọn nǹkan míì torí àsìkò tó bá ń ṣe àjọyọ̀ kan táwọn eré kọjá gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ fojú ẹ̀rọ ojú wọn kà ń fọ́gbù ilé ìhà wọ́n wà sáré lọ síbẹ̀. وتركوك قائما وهو عتي هو النبي صلى الله عليه وسلم لوري وقلت خطبة قل وقل ما عند الله خير من اللهو ومن التجارة إن كنت نظر الله قلوا يجوا أو يري أتي كان بدو أتي أرجع كتا أتي أرجع هنا قلوا يجوا والله خير rọ̀bìkìn ọlọ́run ọba òní àrídìkì rẹ̀ lé orí jù ó ń sì ní ẹni tí máa tẹ àrídìkì tí ó yà lọ́nà tó gbà tó gbà dáa jù. àfa onímọ̀ yẹn kan ó ní إذا رأى بعض المسلمين تجارة أو شيئا من لهم الدنيا وزينتها nígbà tí a fàṣẹ nínú àwọn mùsùlùmí tí wọ́n bá rí ọjà tí wọ́n kó wọ ìlú àwòṣe àgbélẹ̀dáwò àbí nǹkan kan ní nǹkan eré wàdìnàtòwà àti àwọn nǹkan ọ̀sọ́ ilé ayé ṣàkọ́rọ̀kùn ìrẹ́ ìhà òǹkàǹkù wọn wọ́n bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀ وتركوك أيها النبي قائما على المنبر تخطب wọ́n wà fi ọ́ sílẹ̀ wọ àdéhùn sọ́mọ́lá wà lọ́wọ́ sẹ́lẹ̀ lórí nígbà yìí tó ń ti ṣe fún gbà lọ. ó láwùn ayò ànàbí sọ fún wọn wọ òṣìṣẹ́ ọlọ́run máa ń dà mọ́ ilé na sàwádìí wọn nàáyìn. ń tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní àti ẹ̀sán àti nǹkan ẹ̀gbádùn ànfà òdàkùn mìíràn láhùn yọmínà tìjà rẹ̀. ó kúkú láǹfààní oríṣi erékèrékè lọ́wọ́ àti títà rírà tẹ̀sí wallahu wahdahu khayrun man razaqa wa a'ta ọlọ́run ọba orí àìsí rẹ̀ lóore ó ní ẹni tó yẹ pé tí ń bá ń fúnyẹ̀ yóò fúnyẹ̀ pẹ̀lú lọ́nà tó gbà tọ́ fàkùlùkù minhu ọ̀dọ́ rẹ̀ ní ẹni wá àǹfààní ọ̀dọ́ rẹ̀ ní ẹni wá rìsìkì wàtàínú bìtọ̀áti àlàlẹ́yìn ما عنده من خير الدنيا والآخرة ya ayé lọ́wọ́ pẹ̀lú kẹ́ ẹ náà gbọ́ ọ̀rọ̀ sí ọlọ́run ọba náà lẹ́nu kẹ́ ẹ tẹ̀lé ìfẹ́ ọlọ́run ọba kẹ́ ẹ lè rí oore tí ń bẹ lọ́dọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ lásìkò sọ́bà orí ọjà àwọn èèyàn kan wá mẹ́jà láti ìlú tí ìlú ó wa wọ́n ti kó ọjà wọ̀lú ó ní àwọn àmì wọn máa ń jẹ́ káwọn èèyàn ọmọ ìpẹ́tọ̀ ọjà ti o. inú rẹ̀ ó ní ìlú lílù wọ́n máa lù gbogbo ẹ̀ tó bá gbé ilẹ̀ haúsá dáadáa lásìkò ìgbà kan nínú ọjà bẹ́ẹ̀ tó ń gbọ́ mú bí lẹ́ẹ̀mọ̀ gbọ́ mú náà bẹ́ẹ̀ tó ń gbọ́ náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ mú bí nínú ọjà náà tí máa ń ṣe wò bó ti ẹ̀jẹ̀ ṣe pé kí wọ́n ti ṣe pé orí ọjà náà gé nìyí ṣùgbọ́n àwọn ti bí ẹni tó kó ọjà wọlé omi ọgbọ̀n nílùú àmì ní báwọn tí wọ́n ò sí ìmọ̀ ẹgbẹ́ ọjà ti dé o tó lè mọ̀ wọ́n sáré wá rajà. Imam Muslim àti Imam Bukhari àti Tirmidhi àtàwọn míì wọ́n gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Jabir ibn Abdullah. أني بينما النبي صلى الله عليه وسلم يقتل يوم الجمعة نبع تعمل بعد أن كنت خطبة ní ọjọ́ dímà kọ́ iman ó wà ní dúró sọ́gbọ́ nǹkan kẹyẹ lásìkò yẹ bá a ti kí ibi bẹ́ẹ̀ lọ sí dímà gbàgbà bàbá tí ń kí ìrọ̀ ibi bẹ́ẹ̀ lọ sí dímà òun ni pé lẹ́yìn ni wọ́n tẹ̀sẹ̀ wá ṣe kútùbà tó àwọn táwọn wí àwọn lérò pé sábà ti ké òun táwọn ọ̀pá dandan táwọn òkú dúró máa gbọ́ kútùbà náà tó nígbà tí àmẹ́ta àtàlà ṣe kútùbà lọ ìfọ́dì mẹ́tìrìrò ìmàdìyìnà ìgbà náà ni àwọn olùṣòwò wọ́n wá wọnú màdìyìnà wọn فابتدرها أصحاب رسول الله صلى الله عليه وسلم ó ní àwọn sàádé àlejò àtàlà wọn bá yára àwọn lọ síbi ọjà títà حتى لا يبقى لم يبقى منهم إلا 12 رجلا tó fi jẹ́ pé àwọn tó kù pẹ̀lú àdéhùn àtàlà lọ́jọ́ náà náà wọ́n ò ju èèyàn méjìlá lọ. nínú àwọn tó kù lẹ́yìn rẹ̀ tó wá kí òun bímọ àwọn tó kù jòkó wọ́n ò ju méjìlá lọ. nínú àwọn tó wà ń jòkó ń jọ́nà fíìm Abubakar wà Umar Abubakar àti Umar wà ń jòkó táwọn ọ̀nà síbi kankan wà nẹ́fẹ̀lẹ̀ ti àyà ìgbà náà ni ọlọ́run wá sọ àyà kalẹ̀ lóní wọ́n ìdá àrọ́ àwọn òṣìṣẹ́ àrọ̀tẹ́n àwọn onáhùn àmì ìfọ́gbù ilé ìhá wátàrọ̀ fún kankan ìmọ̀ títí dé ìparí súra náà nínú ìwáyà náà ó fi hàn pé àwọn tó kù lẹ́yìn àmúta àkánná àwọn ogójì èdè nù tó jẹ́ pé mọ́tàkà ní mọ́tàkà rí tí àwọn èèyàn bá ti pé ogójì wọ́n lè fi ọ̀rọ̀ òbí náà. bákan náà wọ́n ní ẹni tó kọjá wọlé ń jọ́ náà lọ́wọ́ ó ní Abdulrahman ibn Awf àwọn míì ní ó ní bíṣìyàtò kẹ́lìdì دشية الكلب تاويل وقام دشية الكلب وفي وجه سيدنتي واحد so bọ́tẹ́kẹ́ ìfọ̀sùn ìkàlẹ́ ń bọ̀ náà àwọn tó wà ní àìsílà dẹ́kìyà kò ní kẹ́ǹtì a sọ̀rọ̀ rẹ̀ dé ọdún tó kọjá lọ́gbà náà ó ní ẹni tí àníṣà àtẹ́lá mọ́ à tó máa ń wá nínú sífà rẹ̀ tó bá fẹ́ wá bá nàbí ní sífà ènìyàn a máa gbé àwọn arákùnrin a máa gbé wọn tí wà àtẹ́lá arákùnrin yìí kò sẹ́ni Madina tó wá jẹ́ pé àwọn ọmọge wọ́n mọ tó àsìkò tí ó kó ọjà wọlé ni tó ti jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ ló kó ọjà. bẹ́ẹ̀ náà làwọn ọ̀tọ́ àtàwọn àgbààgbà ọ̀dọ́ rẹ̀ ló ti ń rajà wọ́n ní olùlẹ́nì tó kọjà wọlé jọ́nà náà tó bá sì ti kọjà wọlé onírúurú yìí máa ń rù tó tó bá ti gbọ́ọ̀lù rẹ̀ wọ́n ti dà mọ̀ ìpè lọ́wọ́ mi láti sàmì máa fi lọ rajà wá. so ìdí nu wọn fi kó níbi tí àlejò àtọ́lá ti ń ṣẹ́kú gbà wọn fi lọ síbi ọjà tí wọ́n rà. àwọn afáà wọ́n ṣe oògùn wípé ó lè jẹ́ pé lásìkò yẹn àwọn sọ̀hábà yẹn wọn ò mọ̀ pé dídúró gbọ́ kútúbà ọ̀ràn ẹ̀yẹ̀ ni nígbà tó yẹ pé ìrìn náà máa ń kọ́kọ́ ń kí níwájú bí ó tó ṣe fúnpa wọ́n ní lẹ́yìn ìgbà tí àyà yìí wà sọ̀kalẹ̀ ìgbà náà ni àlejò àtọ́nà máa ń kọ́kọ́ ń ṣe fúnpa níwájú tó tó kí o títí di àsìkò yìí bá a ti ń ṣe. bákan náà ẹ̀bà ọ̀rọ̀ wáyé pé lẹ́yìn ìgbà tí wọ́n kú lẹ́yìn àlejò sọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ̀ nígbà tí ọlọ́run ni wọ́n sọ fún wọn wípé n tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lóore ó fi lóore ju eré àti títà rírà tó ń lọ sọ́dọ̀ rẹ̀ àdébí sọ pé wọ́n lẹ́bi lẹ́bi ìdíyẹ rẹ̀ mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ لو تبايعتم حتى لم يبقى منكم أحد إذا جاء يمسي ديوتا يسي títí ó wá fi di pé kò sí ẹnì kan tó fẹ́kù làtàlà bí kò lè wá di náà wá òkè tó tó tó òkè torí torí kí n ká àmọ̀ nílẹ̀ iná ni ọ̀bá jáde láti inú rẹ̀ láti jó omi ìbátan ẹnì kankan ọ̀fẹ́ kù ní omi gbogbo omi pátá lẹ lọ ìbínú tọ́lọ̀ ó fi ní inú pé yóò kí iná jáde láti ibi òkè tó ráǹdì mú láti jó ní iṣẹ́ tó ń tajà. lọ́lẹ́ ìfihàn pé gbogbo ìgbà tí àwọn èèyàn tí wọ́n bá ti péjọ pátápátá láti lòdì sí ẹ̀kọ́ àlejò Muhammad sallallahu alaihi wa sallam ntí máa wá lẹ́yìn rẹ̀ ní ìdínà ìjìyà oríṣiríṣi ṣùgbọ́n lópin ìgbà tá a bá ti rí àwọn kan kódà bó ṣe fẹ́ àwọn díẹ̀ ni wọ́n dúró déédéé wọ́n sì ń pe àwọn èèyàn lójú ọ̀nà àwọn ẹyẹ lọ́lọ́wọ́ máa wò tí ò fi lè pa àwọn náà. wọ́n máa wò káyọ̀rọ̀ lọ́wọ́ kìkì ọlọ́run ọba omi ọba oní àríkìkì tó lóore ó ń sì ní ọba tí máa fún yẹn láríkìkì tó dáa lọ́nà tó gbà tọ́ ọ̀nà tí wọ́n gbà tẹ̀yàn láǹfààní ọlọ́ni máa yàtà ìlọ́wù nìyàtì lè rọ́hmàtì fádà múlùkì kàláhà wọ́n máa yúrùsì fádà múlùkì lànà min báàdì wọ́n wúwà làzíz hakim gbogbo tí gbogbo ẹ̀kún oore àti arúgbìkì tí ọlọ́run bá ti kalẹ̀ fún ẹnìkan kò sí ẹnìkan tó lè dá dúró tí ó mọ̀ dání èyí tí ọlọ́run bá ti bù dání tí ọ̀sán lẹ́kùn sẹ́nìkan tó lè sí wípé báwo ni ó yìí sọ ọlọ́run ọba omi ọba olúborí ọba ọ̀gbọ̀gbọ́n àwọn ìdájọ́ míì tó kó sọ́kó ọba mọ́ áyà tá a kà nípa sọ̀dáàtò jùmọ̀ àbí áyà kéèyàn ọ̀dáàrùn nígbà tí wọ́n bá pè ọ̀rọ̀ jùmọ̀ alákọ̀ọ́kọ́ ni ọlá sí ìrun ojúmọ̀ ní àti ọ̀la ìjọ ojúmọ̀ ìgbà fúnra rẹ̀ àti ìkìlọ̀ tí àdéhùsọ̀rọ̀lá ọ̀rọ̀ sọ́lá ṣe fún àwọn tí wọ́n máa ń fi jímọ̀ ẹlẹ́ láìsí nínú wọn àdéhùsí tí ìmọ̀ mọ́sẹ̀ àtàwọn ẹlòmíì tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ àbúrò rẹ̀ àdéhùsọ̀rọ̀lá sọ pé fẹ̀yìrù yóò mìíràn طلعت فيه الشمس يوم الجمعة وجدوا الوريدي من وجدوا ما يرى من وجدوا ما يرى النور واللي وجدوا فينا فيه خلق آدم وجدوا نادى نعداء آدم وفيه أدخل الجنة وجدوا نادى نعفتوا وبعدها وبعد الجنة وفيه أخرج منها ọjọ́ bá sì lè jáde kúrò nínú rẹ̀ ọjọ́ ìbímọ náà ni wà látàkù mùsàátù ìlà àti yọmọ ìjùmọ̀ ìgbéǹde àìsíyáàmù ní jẹ́ àtijọ́ bímọ èyí pé ọjọ́ bímọ náà ni ìgbéǹde àìsíyáàmù ọjọ́ yọjọ́ sí. bákan náà àdéhùn míì láti ọ̀dọ̀ Abu Hurairah tó wà nù Bukhari àti Muslim ó ní òun gbọ́ sí àlẹ́kọ̀ọ́ àtàlà tó ń sọ pé nahnu akhiruna as-sabiquna yawm al-qiyamah àwa ìjọ mùsùlùmí àwa níjọ tá a dé gbẹ̀yìn àwa sì ní akíwájú jọ̀ǹgbẹ̀dẹ al-qiyamah àwa la dé gbẹ̀yìn àwa lọ́lọ́run tó ní kíra ní ìgbẹ̀yìn àwa sì ní akíwájú lóòjọ́ jọ̀ǹgbẹ̀ al-qiyamah bayda annahum utul kitaba min qablina tó ń ti pé àwọn ọlọ́run kọ́kọ́ fún ní tí àtiwájú wa ثم هذا يومهم الذي فرض عليهم lẹ́yìn náà ọjọ́ bímọ yìí òun lọ́jọ́ tọ́lọ̀ ń kà lẹ́tà fún wọn tó ṣe lọ́rùn àyàlé wọn lórí kí wọ́n máa ṣe kí wọ́n máa tẹ̀sùn fàtẹ́là tó fi yìí ṣùgbọ́n wọ́n ṣe ìyàtọ̀ ẹnu lórí ẹ̀ fáhàdá nàbọ̀n ọlọ́run wa kọ́ àwa ọ̀nà rẹ̀ fàtẹ́là tó bá sí ìyíká òun nílé ayé gan wọ́n tẹ̀lé wa ni aliyahudu ọ̀dẹ̀n àwọn yahud ọ̀la ọjọ́ sáp wọ́n nàtọ́rọ̀ bá àdà ọ̀dẹ̀n àwọn nàtọ́rọ̀ lẹ́yìn ọ̀la ìrí pé ọ̀túnla olóòjọ́ sunday ọjọ́ tiwa ní ọ̀kọ̀ọ̀kọ́ wá síwájú ìṣẹ́ wọ́n sì tẹ̀lé àwọn ọ̀la kò àlùfáà sọ́nà ní tó ń ti pé àwọn ni wọ́n tó ní sí àtiwájú wa ọjọ́ ìdílé yìí òun ti ní ọlọ́run sàlẹ́sà fún wọn láti máa tẹ̀síwẹ́ fi hàn nínú ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe ìyá pẹ̀lú ọlọ́run wa tọ́ àwa mùsùlùmí ọkọ̀ sọ́nà rẹ̀ torí ìdí èyí nílé ayé àtijọ́ gbèdè àti àmọ̀ wọ́n máa tẹ̀lé wa lẹ́yìn. tó tí ọba jẹ́ júmọ̀ lónìí tí wọ́n lọ́nà ayé ọ̀tẹ̀tẹ̀ wá àwọn yahoo ọ̀tún láti máa ní nàkàrà ọ̀tẹ̀tẹ̀ wá. gbogbo eléyìí ó ń fi àjùlọ sí ìjọ ìdúnà mi. bákan náà imam muslim àti imam nàkàrí àdéhùn sí abdullahi ọmọ ọmọ kan bá wá. ipò òun gbọ́dọ̀ àlẹ́bùsà àtàlà nǹkan lórí nígbà yìí rẹ̀ tó ní làyẹ̀ntà ìyẹn na àkùwárùn àdáwìyìn àǹtòlòhàn wípé wàlúmáàdì gbogbo àwọn ènìyàn tó wọ̀ bá kọ̀ láti máa fi bímọ lẹ̀ láì kí àwọn làyà ti mẹ́nà máa wà àdàkùnrin bìnrin tí wọ́n bá yé ṣe bẹ́ẹ̀ ọlọ́run di ọkàn wọn yóò ṣe ọkàn wọn tí owó rẹ̀ kásán òní wọlé ìwọnú rẹ̀ tó máa làyà kùnrin lẹ́nà mí nà lọ́wọ́ kùnrin wọ́n wà á di ẹni tó gbàgbé ara wọn sílé ayé ọlọ́run tó wà níbẹ̀ so eléyìí kọ́kọ́ tí ń bẹ fún gbogbo àwọn tó bá máa ń fi òun ọjọ́ jímọ̀ sílẹ̀ láì torí pé wọ́n ń ṣiṣẹ́ kan lẹ́yìn náà ìmáàmù Qurtubi ó ní wáyìí la sẹ̀mí ìta àlùjọ́ àtàkùn. وإنما سميت الجمعة جمعة إن تجروا جمعة لجمعة لأنها مشتق من الجمع تريد كلمة ولولا في الجمع قولي بقيدو يجتمع الناس فيها للصلاة أو إيما قيدو وجنا تريا تكيرو وكان يقال ليوم الجمعة العروبة شبكوا أجواء الإسلام ohun tí wọ́n ń pejọ́ jimá ni alàrúbà alàrúbà ni wọ́n ń pejọ́ jimá ṣùgbọ́n lẹ́yìn oṣù tí islam wá dé òní ọjọ́ yẹn wá di ọjọ́ jimá. mẹ́tàlá mi ò ní èrò jimá àkọ́kọ́ tí ànábì sallallahu alaihi wasallam ó kí pẹ̀lú àwọn sàábé rẹ̀ àwọn àfáwọn ní síra àti tàrí wọ́n ní nígbà tí anẹ́sà àfẹ́lẹ̀ ṣe hijira lọ sí Madina ibi tó ti kọ́kọ́ sọ̀kalẹ̀ ní Kùbá Kùbá yẹn ẹ̀yìn ojú Madina lọ́wọ́ ó wà lẹ́yìn ojú Madina nígbà tó wá di ọjọ́ àfúlà àdìpínlẹ̀ wípé ọjọ́ monday tí oṣù jẹ́ méjìlá nínú oṣù Rabiul Awwal nígbà tí oòrùn mú kankankan ọjọ́ yẹn ọ̀lẹ́sà sẹ́lẹ̀mù kò kúrò ní Kùbá títí ọjọ́ alhami ọwọ́ dìde dídó alhami síwájú kó tó wọ Madina wọn á kọ́ mọ́síláṣí tí Kùbá yẹn ibẹ̀ ni wọ́n ti kírun jimá omi jimá àkọ́kọ́ tí àlejò àkànnà àkọ́kọ́ tú ìdí nìyí tó fi jẹ́ pé ó sọ súnà fún gbogbo ẹni ọba lọ sí hajj láti lọ ṣe ziyara ní mọ́síláṣí Kùbá torí pé ànábì gan fún rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ a máa lọ sí Kùbá láti lọ kírun yóò sì tún padà wọlé ìgbà míì yóò gun nǹkan ọ̀gbìn ìgbà míì yóò rìn tẹ̀lọ. bákan náà nínú àwọn ohun tó rọgbà mọ́jímà ó ní pé ọjọ́ tó tóbi ni ẹlẹ́sà sálà sọ pé pa gbogbo mùsùlùmí láti wípé kí wọ́n wẹ̀ kí wọ́n wọ sọ́tọ́ mọ́ tó dáa kí wọ́n sì fi dùrà rẹ̀ sálà kí wọ́n sì tètè lọ sí mọ́síláṣí gbogbo àwọn eléyìí tún nà ní èyí ni pé wọ́n wẹ̀ lọ́jọ́ náà wọ́n wọ sọ́tọ́ mọ́ tó dáa kí wọ́n sì fi dùrà rẹ̀ sára. من وعدين سيا أبو هريرة كبوا في بخاري أبو مسلم كأنه النبي صلى الله عليه وسلم في من اتصل يوم الجمعة غسل الجنابة غسل يعني كانوا طبعا وعندوا ديما إرو وديما وعنيه ثم راح أو ó lọ bàtà ànàmà kọ́rọ̀rọ̀ bàdà nàbú bí ìgbà tó yẹ pé ó fi ràkúnmí kan ó dú ràkúnmí kan ó fi ṣe sábàkà sí ìtọ́bí lòlá wọ́n máa rọ́ àbísá àti sáàmìlá ẹni wọ́n bá débẹ̀ ní sáà ẹlẹ́ẹ̀kejì bí ìgbà tó fi màálù lójú tó fi ṣe sábàkà ẹni wọ́n bá lọ ní sáà ẹlẹ́ẹ̀kẹta bí ìgbà tó dín ẹran àgbò ló fi ṣe sádàkà ẹni ọba wa lọ ní sáà ẹlẹ́ẹ̀kẹrin bí ìgbà tó yẹ pé ẹyin díẹ̀ òun ló fi ṣe sádàkà. فإذا خرج الإمام سبتي من بوات الدين حضرت الملائكة يستمعون أو ملائكة الله الله torí pé wọ́n fẹ́ gbọ́ ọgbà tí ìmọ̀ lò ó sì. tó eléyìí àtòjì jẹ́ ń tá àwọn ẹgbẹ́ gbogbo àwọn tó bá wà ní àsomọ́ ọlọ́gbàsí wọ́n máa tajà àwọn ọmọ náà ni nígbà tí wọ́n bá ti wá fẹ́ gbèrò ìgbà náà ni wọ́n wá tètè lọ wọ́n àmọ́ sáré yọ wà dúró tòsí ọjà rẹ̀ yóò kírun so àwọn súnmọ̀ tó ń bẹ́ńjọ ọdúnmọ̀ nìyẹn. والله أعلم eléyìí ni ìparí tafsiri suratul Jumu'ah èyí tí a ṣe kó ṣe déédéé ọlọ́run tó fún wa lábẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tí ó fi orí ẹ̀sẹ̀ tó fi jù wá. Súra tó ó ní Suratul Munafiqun. بسم الله الرحمن الرحيم سورة المنافقون سورة يقول سورة أيام منافقين هو أنه أما سورة تسوق الإفاء نفسها وصلنا لمدينة أو آية هو النوية آية مقلاني sísọ̀kalẹ̀ rẹ̀ ó sọ̀kalẹ̀ lẹ́yìn súrọ́tù síwájú súrọ́tún mùjádálà èyí ni pé nígbà tí súrọ́tún hajj sọ̀kalẹ̀ tán ọlọ́lọ́run sọ súrọ́tún mùnàfẹ́kùn lẹ́yìn rẹ̀ lọ́lọ́run sọ súrọ́tún mùjádálà kalẹ̀ ó kọ yìí akọ́ ní súrọ́tún mùnàfẹ́kùn torí pé ọ̀rọ̀ wọn olóbẹ̀rẹ̀ súrà náà ìròyìn wọn lọ́lọ́run ti bẹ̀rẹ̀ súra náà ọlọ́run fún wa ní ìròyìn wọn àti ṣẹ́kí wọn lọ́dúnlẹ̀ ń ṣe àti irú ọ̀tá tí wọ́n ní sí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí. tó ó kọ iná láti mà lásìkò àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam. ó wá nu àdéhìí Zayd ibn Arqam ولي فلما أصبحنا قرأ رسول الله صلى الله عليه وسلم سورة المنافقين لما تعدي ونسى صلى الله وكسورة المنافقين بكنا أثر ولا تعدى أبو هريرة جذبي سعيد بن منصور أتي إمام الطبراني ذات موال وفراء قل كان رسول الله صلى الله عليه وسلم يقرا في سوره في سوره الجمعه أي في صلاة الجمعة في الركعة الأولى بسورة الجمعة. أليس أتلم أماك من رجيمة لرجيمة أماك سورة الجمعة ركعة بقى فيحرد بها المؤمنين ويقرأ في الركعة الثانية بسورة المنافقين يو عكا سورة لجأ نيرك إليك سورة المنافقين ويقرأ بها المنافقين ولله في كتبه أو منافقين يوقع سورة الجمعة láti fi tó àwọn mùsùlùmí ládùn láti máa wá títí náà yóò ti wá fa sórọ́tò mùnàfẹ́fẹ́ torí fáwọn mùnàfẹ́fẹ́ àwọn ìfẹ́ wá wúlò wọn. irú òun tí yóò jẹ́ pé gbogbo èèyàn yóò rí wọn irú ìwé tó mọ wá rè. mọ̀nàkàbà súra yìí pẹ̀lú ń kọkọjá ó ní pé láti fi ìyàtọ̀ láàrin múmi ní tá a bá sọ̀rọ̀ nínú súrọ́tù jùmọ̀ àti àwọn mùnáfìsì láti fi ìyàtọ̀ wọn hàn ká má máa wòrán bí nǹkan náà bí ìkàkẹ́ náà torí pé mùnáfìsì òun ló ti yí máa ń gbogbo kékeré mọ́nú. àmìfà ó bẹ̀rẹ̀ ní Madina ni ṣùgbọ́n Mẹ́kà kò sí mùnáfíkì torí pé mélòó làwọn mùsùlùmí ń gbà náà kò sì sí ẹni tí wọ́n gbẹ̀sìn Mẹ́kà yàtọ̀ yẹ pé ó gbẹ̀sìn torí òdodo ni torí pé wọ́n fara ní kò fẹ́ tí ò ní mọ̀ ètò ti gbẹ̀sìn ṣùgbọ́n nígbà tí wọ́n dé Madina tí àwọn mùsùlùmí ti pọ̀ ó islam ti wá pẹ̀lú ẹ̀ tó ìgbà náà làwọn mùnàfíìsì bẹ̀rẹ̀ sí yọrí tó ìdí ní ọjọ́ jẹ́ pé ṣúrọ́sùn mùnàfíìsì nínú àwọn ṣúra tí ọlọ́run sọ̀kalẹ̀ tó àlejò àfẹ́lẹ̀ ní ọlọ́run إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون قال إذا جاءك المنافقون nígbà tí àwọn amọ̀nàfìkì bá wá sọ́dọ̀ rẹ̀ wà lẹ́nu sallallahu alaihi wasallam qalu nashhadu innaka la rasulullah wọ́n ní dájúdájú wà náà à ń jẹ́rìí pé lóòótọ́ lóòótọ́ òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ọ̀gá ni ọ́ wallahu ya'lamu innaka la rasul bí wọn ò bó ti rí lẹ́nu ọlọ́run ọba mọ̀ pé ìwọ òjijì ọlọ́run ni wọn òjijì òun ni wọn. والله يشهد إن المنافقين لكاذبون ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ ìmọ̀ àmàdájú wípé ìdáwọn mùnáfìkì ń sọ lọ́sẹ̀ ń sọ pẹ̀lú ènìyàn lásán kò dénú wọn irọ́ ni wọ́n ń pa. àfa onímọ̀yẹ́sọ̀rọ̀ ó ní ìdá àbọ̀rọ̀ mẹ̀tìlì ti kan ayuha rasul nígbà tí àwọn mọ̀lábìkì tán bá dé lẹ́jìlìsì rẹ̀ wà nabi sallallahu alaihi wasallam qalu bi alsinatihim wọ́n máa fi orí àwọn wọn wọ́n máa fi sọ nashhadu innaka la rasulullah mo àwa jẹ́rìí pé lóòótọ́ lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run ọ̀dà ni ọ́ wallahu ya'lamu innaka la rasulullah ọlọ́run ti mọ̀ ní màmá dájú pé òjíṣẹ́ ọlọ́run ọ̀dà ni kò sí èméjì nú ẹ̀ والله يشهد إن المنافقين لكاذبون فيما أظهروه من شهادتهم معه bẹ́ẹ̀ ni ọlọ́run náà ìmọ̀ àgbàdájú pé àwọn mùnáfìkì tó rí òyìnbó ni wọ́n ń pa in tí ó fi hàn sí ọ tó sọ pé àwọn jẹ́rìí ìrọ́ ni wọ́n ń pa jù bẹ́ẹ̀ lọ. وحلفوا عليه بان وفوا على لوري بألسنتهم فالواوهم وأضمروا الكفر به ṣùgbọ́n ìsìn bẹ̀rù wọn kèfèrí ni wọ́n. nínú àyà yìí àti àyà mẹ́ta tí ó tẹ̀lé ọlọ́run ti ròyìn àwọn mùnáfìkì nù pẹ̀lú oríṣiríṣi ìròyìn èyí tó burú èyí tí dáa alákọ̀ọ́kọ́ annahum kadibuna yaquluna ghayra ma ya'taqidun ipe òpòrọ́ ni wọ́n èyí tí wọ́n ń sọ lẹ́nu ọ̀nkó ní ń bẹ nígbà ìyá wọn annahum la yubaluna bilhadfi billahi kadiba ẹlẹ́ẹ̀kejì ni pé wọn ọ̀dààmú láti búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ torí àti fi bo irọ́ wọn mọ́lẹ̀ àti ìtẹ̀jẹ tí wọ́n ń ta àwọn mùsùlùmí ibẹ̀ wọ́n búra pẹ̀lú orúkọ náà. ẹlẹ́ẹ̀kẹta ànáwó zòbà náà ọ̀lẹ ni wọ́n tó ń ti bí wọ́n ti tóbi tóun tó ń ti bí wọ́n ti lọ́lá tó dá sí tó ọ̀lẹ ni wọ́n wọ́n أن كل مناد mùnádì mùnádì ìnáná yàkúsùdùhùn ní ẹ̀ka ìdíhìn wọ́n ti lè wọ́n tó gbogbo bàtà bá ti kéde wípé àwọn ti ní kẹ́ẹ̀ pé gan wọ́n bá yín sọ̀rọ̀ wọn mọ̀ wọ́n rò pé bọ́yá àṣírí àwọn ọlọ́ọ̀fẹ́ tú inú ìfòyà náà mọ̀ wà ní gbogbo ìgbà ọlọ́ni ìgbà já akẹ́lùmọ̀nà táwọn mùnàfíìsì bá dé ibi tó fi ń sọ̀rọ̀ ní mọ́jìlìsì rẹ̀ wọ́n máa sọ pé lẹ́ṣáájú ìnàkà lára sùnà lọ́ àjẹ́rì wípé wọ́n máa ìwọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ dání ọ́. ọ̀rọ̀ yìí àlẹ́bí lọ́lọ́bù bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ náà nípa àwọn mùnàfíìsì. kẹ́lú àmùnàfíìsì jẹ́kù ni lórí monafik المنافق أني من يظهر الإيمان أنتم في إيمانها ويقر الكفر òun ti ká kékeré padà sínú ọkàn táwọn èèyàn ọmọ dàmú ó ní mọ̀nàfẹ̀sì. sọ̀tọ́ àwọn mọ̀nàfẹ̀sì bá dọ́dọ̀ rẹ̀ lórí gẹ́gẹ́ bí Abdullahi ibn Ubay òun tí òun àtàwọn èèyàn rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n fi Islam wọ́n fi hàn sí ọ bẹ́ẹ̀ sì ni bí ń bẹ nínú báyà wọn kèfèrí ni wọ́n. Wallahu ya'lamu innaka la rasuluh ọlọ́run mọ̀ pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọ̀dà ni wọ́n kò sí èméjì ni ọ̀. Wallahu yashhadu innal munafiqina lakadibun ọlọ́run wa ó ń jẹ́ ìpè àwọn kèfèrí òun irọ́ ni wọ́n pa gbogbo òbúra tó ń bú wọ́n ń bú lórí irọ́ ni láti fi àlámọ̀ ẹ̀rí wọn pamọ́ sí àwọn èèyàn tó lè mọ́mọ́ wọn. ọlọ́ni اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فطبع على قلوبهم فهم لا يفقهون ولم اتخذوا أيمانهم جنة إبوة tán وفي السير dìfẹ́ǹdì para wọn ni defend ti ara wọn tí wọ́n fi lé wọn mọ̀ fàfọ́dù àǹtẹ̀bí ìlà lábẹ́ ìbúra wọn yẹn òun ni ti ń kọ̀ èèyàn ba ìsìn àlejò mọ̀kànlá kan máa wà ní ìsọ̀mọ̀ òun náà ti ń kọ̀ káwọn èèyàn kan má ṣe nǹkan kan ọlọ́run ìdí tó ń fi ń ṣe báyìí ni pé dáríkà bí anáwòrán amẹ́rú fún mẹ́kàfà ìdí ni pé lákọ̀ọ́kọ́ wọ́n kọ́kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yìn náà wọ́n wá di kẹ̀kẹ́ rí fọ̀kúbi ààrà kùlúùbì ọlọ́run wá sí ẹ̀mí wọn kò jẹ́ kí wọ́n gbàgbọ́ mọ́ ọ̀hún báyọ̀ ọ̀hún torí ìdí èyí wọn ò lè gbàgbọ́ yẹn dáná sí sọ̀rọ̀ àṣọ náà máa ń sọ. àfáà onímọ̀ yẹn sọ̀rọ̀ قلني إنما جعل المنافقون أيمانهم التي أقسموها àwọn mùnáfìkì ìbúra tó ń búra wọ́n ti ṣe fífọ́rọ̀tún wáwí ọ̀yẹ̀tì lẹ́wọ̀n wọ́n ti ṣe ìgágá àti tí ó dìfẹ́ǹdì wọn mílẹ̀ mọ́ àkọ́dà ti wọlé àgbà torí ká mọ́ bá wọn mú ká mọ́ fìyà jẹ wọn wọ́n mọ́nà àwọn àǹfùtà wọn. ومنعوا الناس عن طريق الله وانقفوا عنه وانقفوا عنه من تتلوا ìgbọ́kọ́ ọmọkànlọ́hùn gbọ́ ní ti pàápàá ìnáwó bíkà máa káàlù àmàlù dájúdájú ó burú pọ̀ jù nǹkan ṣe ń fẹ́ báyìí kẹlẹ̀ annáwó àmàlù fi bọ̀ ẹ́ ìdí ni pé lóòótọ́ lóòótọ́ wọ́n bẹ̀sì ní gbangba tó mọ̀ káfà wò ṣùgbọ́n lẹ́yìn wọ́n ti di kẹ̀kẹ́ rí fàkọ́kàmọ̀ lọ́ọ̀hù àdà olóbìnrin bí sábà bí kòkòrò tó ní ìdí èyí ọlọ́run wá tẹ́ ẹ̀mí wọn gbogbo tí ọba ti ṣe wọn láǹfààní wọn ò gbogbo tí ọba ti ṣe wọn láǹfààní wọn ò lè rí i. àyà yìí orí rẹ̀ ni a ó ti dúró tí ọlọ́run bá sọ wá dọ́là lọ orí ẹ̀ náà ni a ó ti bẹ̀rẹ̀ èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò fún orí ẹ̀ jù wá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.